mọ̀ lápapọ̀ pé Islam ẹ̀sìn alápọ̀nlé ni ẹ jẹ́ ká lọ mọ̀ lápapọ̀ pé ẹ̀sìn Islam ẹ̀sìn àwọn ẹni mímọ́ ni ẹ jẹ́ ká tó mọ̀ dájú sáká pé ẹ̀sìn Islam ẹ̀sìn tó ṣe déédéé gbogbo nǹkan tó ṣe dáadáa tó dára ni tó ṣe déédéé làákàyè tó ṣe déédéé àwọn kan tí ń ṣẹlẹ̀ lákòókò tá a wà yìí èyí wà ní mùsùlùmí èyí tẹ́ ń gbọ́ wa tẹ́jẹ́ ní àpọ́nlé ẹ jẹ́ ká mọ̀ pé gbogbo àwọn ètò ayé táwọn ń ṣe nì tó jẹ́ àwọn àlámọ̀rí ayé ènìyàn lórílẹ̀ ayé ọlọ́run bá gbé kalẹ̀ lórí wípé gbogbo nǹkan tí bá ń bẹ lórí ilẹ̀ ayé yóò máa ní nǹkan kan tí ó tún máa jẹ́ àtòlìjẹ rẹ̀ hmm. kò sí nǹkan tí ọlọ́run bá dá sórí ilẹ̀ ayé tí ò fi opposite ẹ̀ tí ò fi ìdàkejì ẹ̀ tí ò fi tìlẹ́gbẹ̀ẹ́ hmm. tàbá ní nǹkan korò a sì ní nǹkan tó dùn tẹnu rẹ bá korò tọba jẹun tó dùn ọ wí pé ẹnu rẹ korò hmm. tọba dẹ̀ jẹun tó dùn tọba jẹun tó korò lẹ́yìn tó dùn ọ gbà pé ẹnu rẹ korò tọ́ bá jẹ́ tó ní ìbànújẹ́ tí ayọ̀ bá dé ó gbàgbé ìbànújẹ́ rẹ̀ bákan náà táyọ̀ bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ tí ìbànújẹ́ bá dé ó gbàgbé ayọ̀ tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ bí ebi bá ń pa ènìyàn tó bá jẹun yóò gbàgbé oúnjẹ yóò gbàgbé oúnjẹ bí ènìyàn bá sì jẹun tí bí bá ti dé báyìí yóò ti gbàgbé fóun yóò lánàá bẹ́ẹ̀ náà ni tí ènìyàn bá ti wàhálà tí yàn bá sinmi lẹ́yìn wàhálà yóò bí wàhálà tó ṣe bẹ́ẹ̀ náà tí bá wàhálà lẹ́yìn tó sinmi ìsinmi rẹ̀ hmm. bẹ́ẹ̀ náà ni tí ọyẹ́ bá dé bá ti wà náà ọyẹ́ yìí yóò gbàgbé kúrú mú kọjá hmm. bẹ́ẹ̀ náà ni torú bá sì dé èèyàn gbàgbé bí ọyẹ́ ti mú kọjá hmm. ni bá sì ṣètò gbogbo nǹkan ní orílẹ̀ ayé ènìyàn wá jẹ́ sí pé Islam pé ni tí a bá jẹ́ tó ń ṣe tawhid kọ́lọ̀ ọmọ pé tọ́ọ̀bà sọ́ra fún tawhid rẹ̀ òun ti ń bàjẹ́ ń bẹ̀ o hmm. bí a bá jẹ́ tó ṣe àlùwàlá tọ́ọ̀bà sọ́ra wo lọ́mọ pé ti ń ba àlùwàlá jẹ́ ń bẹ̀ o hmm. bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan nínú sẹ̀ríà Islam eléyìí ti déédéé gbogbo ti ń ṣẹlẹ̀ orílẹ̀ ayé fáwọn mẹ́rẹ̀ẹ̀rin yà eléyìí ẹ̀yin olùgbọ́ wa alákùnrin ọjẹ́ tí ó tọ́ fún wa fún gbogbo mùsùlùmí tó bá Islam tó kọ́ special ọpẹ́ fún ọlọ́run ọba rẹ̀ hmm. kó sì máa bẹ ọlọ́run ọba fún gbogbo kèfèrí pé kọ́lọ́run ọba kó fi àwọn náà mọ̀nà sínú ẹ̀sìn islam torí pé ẹ̀sìn islam yìí tá à ń sàlàyé fún ayé pé àní a ní àwọn nǹkan tí ń ba àlùwàlá jẹ́ gẹ́gẹ́ bá a ti ní àwọn nǹkan tí ń bẹ lórílẹ̀ ayé tí ń ba nǹkan tí ń bẹ lórílẹ̀ ayé náà jẹ́ bẹ́ẹ̀ náà ni ó yẹ ká mọ̀ yìí pé ẹ̀sìn ìsìláàmù lẹ̀sìn tó pé gbogbo mm. mùsùlùmí ó sì máa dúpẹ́ fọlọ́run ọba lórí ẹ̀ ó sì máa bẹ lọ́wọ́ ọba fún kèfèrí tí ó sì ṣe ẹ̀sìn ìsìláàmù pé ọlọ́run ọba kó taari òun náà sínú òdodo yìí kó lè bá a mọ̀ yìí pé ẹ̀sìn ni ẹ̀sìn ìsìláàmù ń jẹ́ ẹ̀yin olùgbọ́ wa alákùnrin ẹ jẹ́ ká fira wa sílẹ̀ ká lọ wo àwọn nǹkan tí máa ń ba àlùwàlá jẹ́ ní ní èrèfé kìsìpá wò dípìlì àárín wò dénúdénú torí pé nínú ètò tá a wà yìí kì í sì ròǹgbà wa ni pé a fẹ́ máa ṣàlàyé fíkìwù fún wa ń bẹ̀ ṣùgbọ́n a fẹ́ máa ṣe àgbéyẹ̀wò a fẹ́ máa fakòmú òkun àlàáfíà tí ń bẹ nínú àwọn nǹkan tí ọlọ́run bá fi sínú ẹ̀sìn Islam àwa bẹ̀rẹ̀ rẹ̀ látòrí àwọn orígun Islam tó jẹ́ márààrún tá a bá gbàgbé orígun ẹlẹ́ẹ̀kejì lára tá à ń pè ní ìkọ́ni sọ́lá ká máa kírun kama ti kíni. kama ti kíni. inú orígun ẹlẹ́ẹ̀kejì la wà tá a ti ń fa àwọn àǹfààní àlàáfíà àti ọlọ́run ọba tó gbé sínú ẹ̀sìn Islam jáde fún wa. ẹ̀yin nílà káyé ènìyàn ìyẹn ni ìbùkún tẹ̀ ń gbọ́ wa. ìjẹ́lẹ̀ mọ̀ yí pé ó wà nínú àwọn kan tí máa ń ba àlùwàlá jẹ́ nínú ẹ̀sìn Islam ó wà nínú kíni. tó máa ń ba àlùwàlá jẹ́. àwọn nǹkan tí ń jáde ní ihò ọmọ ènìyàn méjèèjì ihò iwájú àti ihò ẹ̀yìn gbogbo àwọn nǹkan tí máa ń jáde ní ihò iwájú ọmọ ènìyàn àbí tí máa jáde nínú fún ẹ̀yìn ọmọ ènìyàn ọwà náà ti máa ń ba àlùwàlá jẹ́ ètò wá pàtàkì jù nínú àwọn kan tí máa ń ba àlùwàlá jẹ́ yìí tí ẹ̀ṣẹ̀rẹ́ ìsìlámù mẹ́ńsàn fún wa ẹ̀jẹ̀ káṣọ mẹ́ta péré fún wa torí pé pé kì í tipa afẹ́ máa ṣàlàyé gbogbo tí àlùwàlá jẹ́ fún wa ṣùgbọ́n afẹ́ máa fa àwọn àlàáfíà tọ́lọ́wọ́n bá tó kó sínú ẹ̀sìn ìsìlámù àti ọ̀nà fàjáde fún wa ó yọ nílà káyè ènìyàn yọ mọ̀ pé ìsìlámù náà ní kí ni lẹ́sìn yóò sì wà tẹ̀lé hmm. nínú àwọn nǹkan mẹ́ta tí máa ń jáde lára ọmọ ènìyàn níwájú àti lẹ́yìn rẹ̀ òun náà ni ìgbẹ́ tọ́wà Hmm. ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìtọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni hmm. ìgbẹ́ àti kíni àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí tí máa ń jáde lára ọmọ ènìyàn ó wà nínú tí ń ba àlùwàlà nínú ẹ̀sìn Islam àwa ń se ọpẹ́ fún Ọlọ́run ọba wa subhanahu wa ta'ala wípé gbogbo nǹkan tí alukur'an àti sunna nabi sallallahu tó gbé fún wa pé nínú tí máa ń ba ó dá wa lójú sáká àti ìfọwọ́sọ̀yà rẹ̀ pé gbogbo nǹkan yẹn pátápátá òun náà ni nature ọmọ èdè ènìyàn ló kó ìra rẹ̀ ọba gbọ́dọ̀ wọn bá tóbi ń tọ́wọ́. yẹn ni pé gbogbo àwọn nǹkan tí Islam sọ fún wa yìí pé ń bàlùwàlà jẹ́ gbogbo ẹ̀ pátápátá náà ni ẹ̀dá àdámọ́ ọmọ ènìyàn ló kó ìra nǹkan náà mm, mm. wàláhì ó ká tún fọlọ́wọ́n bá búra pé fún nílà àkáyè ènìyàn kọ́ mọ̀ dájú sáká yìí pé àní ìsìláàmù yìí ni kí ni. olùdó ń bọ̀ jẹ́ sí pé a bá ní ìtọ̀ ìgbẹ́ iṣu ọ̀ ń ba àlùwàlà jẹ́ ó yẹ kó mọ̀ pé àlùwàlà gángan fúnra rẹ̀ kí ló kan ìmọ̀ra ìmọ̀tótó nù gbogbo nílà àkáyè èèyàn sì mọ̀ pé ìtọ̀ ìgbẹ́ iṣu ẹ̀gbìn hmm. wọn wá ní nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yọ̀ ń bá àlùwàlà ó yẹ kó dá olójú pé ẹ̀sìn yìí ọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wà hmm. ẹ̀yin mùsùlùmí òdodo ẹ ká tẹ̀lé ra wa ká tún gbàgbọ́ yìí kókó kan tá fẹ́ sọ lára ẹni tí ń bá àlùwàlà jẹ́ yìí táwọn fi máa dúpẹ́ fọlọ́wọ́n ọba wípé àwa làwọn lójú ọ̀nà tó bá jásí pé ọlọ́run ọba wa subhanahu wa ta'ala àti ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n bá ilé ìjọ tó bá jẹ́ pé wọ́n bá sọ pé nínú tí ń bàlùwà láyá jẹ́ òun náà ní ká máa gbé ìtọ́mì ẹ̀gbọ́n tí mo wí ni ẹ̀gbẹ́ ìtọ́mì ẹni pé tọ́ba ti sàlùwà ti gbé tọ́mì àlùwà rẹ bàjẹ́ ọmọ ènìyàn ó sì wà alápọ̀ lórí ilẹ̀ yẹn níbi tọ́ba ti tọ́ tọ́ba ti sàlọ̀ làtàn báyìí yọ gbọ́dọ̀ sí kí ni sẹ́rí bí ọba kọ̀ kò mí kí sẹ́ǹsì wọ́n wọ alákọ̀ọ́kọ́ náà ẹlẹ́ẹ̀kì tọ́ba jẹ́ sí pé ọlọ́run ọba àti ànádùn ọmọ Muhammad tí wọ́n bá lè ṣàlàyé fún wa pé ẹ̀yin mùsùlùmí dáhùn sàlọ̀ làtàn tẹ́ ẹ bá sọ̀rọ̀ lẹ́yìn ẹ̀ àlọ́ láyé ti bàjẹ́ ìní hmm. pé àwọn ìṣàlọ̀ ọ̀la táwọn àti kíran ni a máa ń hmm. ṣùgbọ́n tàbá wa ṣàgbéyẹ̀wò gbogbo nǹkan tí Islam mú wa tó ní máa bàlùwàlà jẹ́ ọba làkàyè ọmọ ènìyàn mm-hmm. gbogbo rẹ̀ pátápátá náà ni ọkàn ọmọ ènìyàn kọ mm-hmm. àbí ọkàn tiẹ̀ kọ̀kọ́ ìgbẹ́ ni ah, ọkàn tiẹ̀ kọ̀kọ́ ìtọ̀ ni ọkàn tiẹ̀ kọ̀kọ́ ìra iṣó ni òórùn tó ni gbogbo àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ni àtàwọn nǹkan tó jọ pátápátá gbogbo ẹ̀ ní ìsìlámù wa sọ pé ń ba kí n jẹ́ a sì lọ mọ̀ pé gbogbo àwọn onílàákàyè àti onílàákàyè tó kún àtàláàbọ̀ àti kékeré gbogbo ẹ̀ náà fẹnu pé gbogbo àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tá a mẹ́ńṣàn yìí àtìtò àtìgbé àtìtò inú nǹkan tí ọmọ ènìyàn tó kórìíra rẹ̀ mm. nígbà tó wá jẹ́ sípé àlùwàlá àwa mùsùlùmí tó jẹ́ àlàáfíà ó dájú pé àwọn kan tó bá jẹ́ àǹtí àlàáfíà yẹn yọ́ máa bà kẹ́ni jẹ́ mm. yọ́ máa bà àlùwàlá yẹn jẹ́ mm. wọn náà mọ̀ pé àlàáfíà ni kí kéèyàn mọ kéèyàn mọ rìn níbi kọ́ mọ́ rí gbẹ̀ kọ́ mọ́ sì mọ́ gbóòórùn ìgbẹ́ àbí àlàáfíà ni kéèyàn mọ́ gbóòórùn ìtọ̀ àlàáfíà náà sì ni kéèyàn mọ́ gbọ́ òórùn ah, ìyẹn ni pé bàtà tába ti fẹ́ tọ̀ báyà ti mọ̀ pé tí ó ń bá àlàáfíà jẹ́ lọ́fẹ́ wà ní àfi ká lọ tuntun lọ gba àlàáfíà tuntun mi á wà lọ rí ní òkè mi àlàáwà padà sò ìyẹn ló fi jẹ́ sí pé ọ̀rá dàbí ẹni pé ìsìlámù fojú wo ìtọ̀ àti ìgbé àti sófin wò pé n ti máa ba kíni jẹ́ ti máa ba àlàáfíà jẹ́ hmm. torí pé àlàáfíà ni ẹ̀sìn ìsìlámù gbogbo nǹkan tí islam bá mú wá àtàlùwalá ni o àti irun ni o àti gbogbo nǹkan tá a máa ń ṣe ni lọ́mọ pé àlàáfíà ni òun gangan fún ara rẹ̀ mú hmm. ọ̀wá jẹ́ sí pé àlùwalá tá à ń ṣe ni àlàáfíà lọ́jẹ́ gbogbo wa náà sì mọ̀ pé ìgbẹ́ kì í sàlàáfíà ìtọ̀ hmm. kì í sàlàáfíà iṣó kì í sàlàáfíà tó bá ti lè ṣẹlẹ̀ sọ́mọ ènìyàn lọ́mọ pé àfikọ́ lọ tún àlàáfíà rẹ̀ gbà kọ́ àlàáfíà tuntun náà padà hmm. yẹn ni pé ó yóò tún wá máa jẹ́ ẹ̀rí máa jẹ́ nìṣó fún gbogbo wa yìí pé olúwa táwa mùsùlùmí ń sìn ọba wo ni ọba tó ń mani. dùgbò ọba lálùwàlà tó fẹ́ kírun tí tó bá ti wá àbí gbẹ̀ bá wá àbí nǹkan kan bá wá yẹn ni pé lọ tún àlùwàlà rẹ sí kó tó máa bá ọlọ́run ọba rẹ sọ. òun ti yá yìí pé ẹni táwa mùsùlùmí ń sìn ọba wo ọba tó ń mani ọba tó mọ́ kúrò níbi gbogbo nǹkan pè ní dọ̀tí àti gbogbo nǹkan pè ní láìsí àbẹ́gbìn hmm. mọ̀ wá rí bá nìyí tó bá jẹ́ sí pé ọba táwa mùsùlùmí bá ń sìn bá jọba mímọ́ a pé túláàsì ni káwa tá à ń sìn náà ká máa wà ní mímọ́ mímọ́ nígbà tá a bá fẹ́ jọ́sìn fún. Hmm. Hmm. eléyìí yóò wà àárọ̀ wà lọ́rùn láti sọ wípé alẹ́tọ̀ láti pé àwọn àwo ni à ń fọ ọlọ́run ọba á mọ̀ tí wọ́n sì hmm. gbé ọlọ́run ọba sí mímọ́ lórílẹ̀ ayé hmm. kò sẹ́lòmíì tá a lè nà ká sí ju ní lọ ju àwọn mùsùlùmí lọ. nígbà tí wọ́n rí bá ní àjẹpẹ́ alẹ́tọ̀ sí orúkọ àwọn ní alẹ́tọ̀ sí ká máa pè wá ní ẹni mímọ́ alẹ́tọ̀ sí ká máa pè wá ní kíni. ẹni mímọ́ ẹni pé mùsùlùmí lọ́kùnrin tó ń gbọ́ mi ní ìtẹ́ wá ní ẹni mímọ́ bójú ẹ̀yìn ìwọ ni. Hmm. wọ́n mùsùlùmí sí wa jọ ọjọ́ mímọ́ hmm. ìyẹn ọlọ́run ọba náà fi wá fẹ́ràn wa hmm. torí pé ọlọ́run ọba ọba mímọ́ ni hmm. ó sì fẹ́ràn kí ni ọ̀fẹ́ràn mímọ́ ìyẹn ni pé ọfọ gbogbo tó bá mọ̀ lọ́lọ́run ọba fẹ́ràn ìyẹn ọlọ́run ọba fi fẹ́ràn ẹni tó bá wà tó bá wà ní mímọ́ tí wọn náà bá fẹ́ lẹ́tọ̀ọ́ sí ìfẹ́ ọlọ́run ọba ìfẹ́ ọlọ́run ọba tòótọ́ tó ju fẹ́ ọmọ ènìyàn lọ ìyẹn pé tọ́lọ́wọ́n bá bá ti fẹ́ràn rẹ gbogbo nǹkan ayé òsì kìnnì yọ fẹ́ràn rẹ tọ́wọ́ ní tọ́wọ́ bá fẹ́ lẹ́tọ̀ọ́ sí ìfẹ́ ọlọ́wọ́n ọba tòótọ́ àfikọ́ wa sí ẹ̀sìn Islam torí pé abánikọ wá sàlùwàlà ó lè sàlùwàlà sí hmm. àfi kó ṣe islam hmm. àfi kó wá sàlùwàlà ó sì lè sàlùwàlà ìgbà islam hmm. ẹni pé tọba ti ń wà nínú àwọn tí ń sàlùwàlà ìwọ náà ti wà nínú ẹni mímọ́ nù ni tọba ti wà nínú ẹni mímọ́ ọlọ́run ọba yóò fẹ́ràn rẹ̀ ọlọ́run ọba jẹ́rìí sílẹ̀ ní Suratu Tawbah aya one oh eight Quran chapter nine verse one oh eight ọlọ́run ọba sọ yìí pé. fihi rijalun yuhibbuna an yatatahharu. والله يحب mutahhirin. In the mosque are men who love to clean and to purify themselves, and Allah loves those who make themselves clean and pure. Ó ní fihi rijalun, ó wà nínú masalasi, àwọn onímọ̀ wà masalasi àwọn mùsùlùmí àbí sílẹ̀ bẹ́ẹ̀ àwọn masalasi àìrínà ní kàga bí èdè yorùbá jẹ́ máa hmm. àwọn mùsùlùmí bẹ́ẹ̀ masalasi àwọn ọkùnrin àti obìnrin wọn yuhibbuna an yatataharu who love to clean themselves. wọ́n fẹ́ wọ́n láìka àwọn máa wà ní mímọ́ ẹni tí wọ́n sàlù wàlá àfọ̀sẹ̀ àfàpá àbọ̀jú gbogbo ẹni pé ẹni olúwọ́ mọ́sálásí láì jẹ́ pé ní mímọ́ ni. Hmm. tí a bá ti wá jẹ́ ní mímọ́ ni ọlọ́run wá ní wallahu yuhibbul mutahharin ọlọ́run ni mo fẹ́ràn gbogbo ẹni tó bá máa ń wà ní mímọ́ mímọ́ ní gbogbo. and Allah love those who make themselves clean and pure. bẹ́ẹ̀ ni bá tún jẹ́rìí sínú suratul Baqara àyà two two two two hundred and twenty two Quran chapter two verse two hundred and twenty two ọlọ́run bá sọ pé. inna Allah yuhibbu التوابين ويحب المتطهرين Truly, Allah loves those who turn unto Him in repentance. I love those who purify themselves. Tí wọn náà bá fẹ́ wà náà ní mímọ́, tó fẹ́ wà náà ní tọ́lọ́wọ́ bá fẹ́ràn àfikún ọmọ wà nínú mímọ́ tó bá fẹ́ wà nínú mímọ́ àfikọ́ wá sí ẹ̀sìn islam torí pé ò lè ṣe àlùwàlà àfikọ́ jẹ́ ẹlẹ́sìn islam eléyìí ni mẹ́sẹ̀jì wa tó ní tó bá tún dọjọ́ mẹ́jọ àti máa tẹ̀síwájú wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum salam